الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك يفون الله وبا وبا تي وفي فارق هو جوني يرولي على البركة يتسواجه لنو إداني لكو تنشي tíra umdatul ahkam ti afa abdulghani almaqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí à ń sọ̀rọ̀ lórí al-imama ṣíṣe imam masala ta dúró lórí ẹni sísọ allahumma lakal hamdu a sọ̀rọ̀ lórí àwọn àlékún tí ó wá nu súnà nabi sallallahu alayhi wa sallam tá a lè fi kún lẹ́yìn ìgbà tí a bá sọ allahumma rabbana lakal hamd aw allahumma walakal hamd allahumma rabbana walakal hamd. a ó bẹ̀rẹ̀ lórí ìbéèrè tí àfáà kan ní ọ̀sẹ̀ tó kọjá lórí àfikún. تمن سيقي حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضى عليكم وأن حديث النبي صلى الله عليه وسلم تي رفاعة ابن رافع أني صليت خلف رسول الله صلى الله عليه وسلم فعطست mo kírun lẹ́yìn anabi sàlám ó ní mo bá sín ẹni pé sínsín tí èèyàn máa sín yálà torí kàtá àbí nǹkan kan míì ó ní ló bá sọ pé alhamdulillah hamdan kathiran tayyiban mubarakan fi mubarakan alayhi kama yuhibbu rabbuna wa yarda ẹni pé eléyìí kò sọ lẹ́yìn rabbana walakal hamd ó sọ lẹ́yìn ìgbà tó sín ó wá sọ ọ̀rọ̀ yẹn nùrún falamma salla rasulullahi sallallahu alayhi wa sallam insarafa faqal lẹ́yìn ìgbà tí anabi sallallahu alayhi wa sallam tó kírun tán ló wá béèrè manil mutakallim fi salat eléwo ní ń sọ̀rọ̀ nùrún falam yatakallam ahadun ẹnì kankan dáhùn thumma qalaha thaniya lọ́wọ́ tún béèrè lẹ́lẹ́kejì ta ní ń sọ̀rọ̀ nínú òun lẹ́ẹ̀kan falam yatakallam ahadun ẹnìkan kan sọ̀rọ̀ kò dáhùn thumma qalaha thalitha ànábì tún béèrè lẹ́lẹ́kẹta ó ní Rifa'a ibn Rafi ó ní ẹni tí ó sọ̀rọ̀ lọ́ba ní ana ya Rasulullah èmi kí ni bóòlù ti wí oni qala qultu alhamdulillahi hamdan kathiran tayyiban mubarakan fihi mubarakan alayhi kama yuhibbu rabbuna wa yarda oni mo sọ pé alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba hamdan kathiran ọpẹ́ tọ́pọ̀ tayyiban léè tó dára mubarakan fihi èyí tí oore wà nú ẹ̀ mubarakan alayhi èyí tí oore wà lórí rẹ̀ kama yuhibbu rabbuna wa yarda gẹ́gẹ́ bí Ọlọ́run ọba wa ti fẹ́ tó sì gbà faqala an-nabiyyu sallallahu alayhi wa sallam ó ní anabi sallallahu alayhi wa sọ pé walladhi nafsi biyadihi mo fi Ọlọ́run ọba tí ẹ̀mí mi wà lọ́wọ́ rẹ̀ mo fi búra laqad ibtadaraha bid'atan wa thalathuna malakan ayyuhum yas'adu biha àwọn màláíkà bíi ọgbọ̀n àti àti nǹkan kan ó ní wọ́n ń dí wọ́n wọ́n wọ́n wọ́n ń jà láti gbé kálímà yẹn lọ sí òkè lọ́dọ̀ ọlọ́run ọba torí títóbi rẹ̀ so a ó sì rí i pé ohun táwa ń sọ̀rọ̀ ọba ó ní tí a bá gbéra láti rùkú so èyí tó sì wà lórí ẹ̀ ó ní umama tó ní àbí àdísì rifa'an ibn rafi arzuraki tó ní òun kírun lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam nígbàtí anabi gbórí sókè láti rùkú tó sọ wípé sami allahu liman hamida ó ní arákùnrin kan bá ní allahumma rabbana walakal hamd hamdan kathiran tayyiban mubarakan fi so lórí ibi tí riwaya eléyìí ti dúró nù èyí ni pé tí a bá gbéra láti orí rùkú onígbà tí a kírun tán ó ní anabisa sallam bá béèrè talẹ tí ń sọ̀rọ̀ ó ní arákùnrin kan bá ní èmi ni ya Rasulullah ló bá ní bóòlù ó ti wí lẹ́ẹ̀kan lọ́wọ́ a tún wí ti wí ni anabisa sọ pé òun rí àwọn màláíkà ọgbọ̀n àti iye kan tí wọ́n rí dìdì bóun ni wọ́n ṣe gbé kálímà yẹn lọ sí ọ̀dọ̀ ọlọ́run so al-ishkal tó wà ń bí ni pé sàábì kan náà lọ gba èyí tá a kọ́kọ́ dákọ àti ẹlẹ́ẹ̀kejì wa tẹ́lá kọ́kọ́ ó ní arákùnrin yẹn sín nígbà tó sín ó ka àdúrà yìí ibẹ̀ ni àlékún mubarakan alayhi kàmá yuhibbu rabbuna wa yarda gẹ́gẹ́ bí àfáàtì àfáàtì béèrè ní ọ̀sẹ̀ tó lọ ṣùgbọ́n èyí tó sọ̀rọ̀ lórí gbígbérí kúrò láti rùkú tó sọ pé lẹ́yìn ìgbà tí anábì sọ pé sami Allahu liman hamida olóhùn sọ pé allahumma rabbana walakal hamdu hamdan kathiran tayyiban mubarakan fi so ibi tí ah, ọ̀rọ̀ tó ti wá lórí ẹ̀ ni pé ṣé ìṣẹ̀lẹ̀ kan náà ni tíṣẹ̀lẹ̀ kan náà bá ní kí ló dé tó fi jẹ́ pé níbi ó sọ pé òun sín níbi ó sì sọ pé ànábì gbé orí kúrò láti rùkú lẹ́yìn ìgbà tó ṣe sẹ́mi Allahu liman hamida bó tilẹ̀ jẹ́ pé mi ò rí ọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àáfàá lórí hadithi wọn sọ̀rọ̀ jìnnà lórí ẹ̀ ṣùgbọ́n àfáà tẹ́mi ń lo tíra rẹ̀ ń bí òun dá dúró lórí èétáwórí lórí jíjáde kúrò láti rùkú ṣùgbọ́n nínú sífàtù sọláti nàbí ti àfáà Albani òun náà mú àlékún ìwá ṣùgbọ́n àlékún náà ó fi sínú qaus ẹni pé ó fi sínú pé èétò àdísì tó mú allahumma rabbana wa lakal hamdu hamdan kathiran tayyiban mubarakan fihi òun kọ́ ló mú èkejì wá tí àlékún wà ń bẹ pé mubarakan alay kama yuhibbu rabbuna wa yarda ala kulli hal kò sí aburú nù ẹ̀ tí a bá wí gbogbo ẹ̀ pọ̀ tó bá sì jẹ́ pé lórí èyí tí ó mú wá nínú lórí àgbà tí a bá sọ sami Allahu liman hamida ọwọ́ rẹ̀ náà ni a bá wí kò sí aburú kankan nù ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan mìíràn tún fi hàn pé àdúrà yìí gan àyè tó pọ̀ ó ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ kì í sórí ìrun nìkan bó lè jẹ́ pé èyí tó tún wá lórí yẹn náà láfàzí rẹ̀ tó rọra yàtọ̀ láti ọ̀dọ̀ àbí umama ó ní anabi sàlẹm idha rufi'atil ma'ida tí ó bá ń jẹun lẹ́yìn ìgbà ó bá jẹun tán tó wá gbé páànù oúnjẹ tó jẹ kú òǹwájú ẹ̀ yóò kawọ́ sókè yóò sọ pé alhamdulillah hamdan kathiran tayyiban mubarakan fi mo dúpẹ́ fọ́lọ́run ọba ọpẹ́ tó pọ̀ tó dáa léè tó ní àlùbáríkà nú ẹ̀ ghayru muwadda'in kele ò jẹ àjẹmọ́ wàlá mustaghna an mi ò sì kéésì ṣe èyí tó pé èyí tá jẹ tá ìwọ ọlọ́run ọba wa so a rí pé àdúrà hamdan kathiran tayyiban mubarakan fi o tún wá níbí so ala kulli hal àwọn àfáàní tó dáa jù ó ní kéèyàn sọ alfáàzì àdúrà gẹ́gẹ́ bó ti wá nínú sunna nabi sallallahu alayhi wa sallam masala mi ó ní pé fadlu mutaba'ati al-imam àdìsí ta kà ní ọ̀sẹ̀ tó kọjá tó yẹ pé òun ni à ń ṣe àlàyé lórí ẹ̀ ó ṣe àfihàn ọlá tí ń bẹ fún ká tẹ̀lé imam nígbà tó yẹ pé irun jami ìlànkí anabi sallam sì ni a fi imam kalẹ̀ torí àti kọ́ sí ẹni so ká tẹ̀lé imam yẹn ọlá mẹ́mbẹ̀ torí pé ohun tó fi ọlá ẹ̀ hàn ó ní ọ̀rọ̀ anabi sallam tó ní idha qala al-imam sami Allahu liman hamida nígbà tí imam tó bá sọ pé sami Allahu liman hamida. فقولوا ربنا ولك الحمد أو فقولوا اللهم ربنا ولك الحمد كان يوصيكي والله وبا أقبي تتيالين فإنه من وافق قوله قول الإمام قول الملائكة يعني طبعا سيقول اللهم ربنا ولك الحمد tó ṣe déédéé gbà táwọn màláíkà náà táwọn náà sọ tiwọn ipe rabbana walakal غفر له ما تقدم من ذنبه a fi orí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣe kọjá so eléyìí fi ọlá kí a tẹ̀lé imam ọlá yìí ò sì ní wá àyàfi lẹ́yìn ìgbà tí imam bá sọ tiẹ̀ tán ká tó sọ tiwa lẹ́yìn ìgbà tí imam bá ṣiṣẹ́ tiẹ̀ káwo náà tó ṣe tiwa àwọn ẹlòmíì nínú àṣejù báyà torí pé wọ́n ka àdísì tí arákùnrin tí tó ti sọ pé hamdan kathiran tayyiban mubarak fi wọ́n á rò pé bóyá àyè wà láti ṣe àfikún lórí allahumma rabbana walakal hamd wọ́n wà máa sọ pé allahumma rabbana walakal hamd wa shukur wọ́n fi àlékún shukur wọ́n fi sí kò sí sínú sunna nabi sallallahu alayhi wa sallam so ọwọ́ kẹ́lìmọ̀ tá a fi kún yìí ó lè jẹ́ bídà torí pé a fẹ́ kí a kọjá ẹnu àlà ohun tó dáa nínú gbogbo àwọn irú nǹkan báyìí òun ni ká ṣe bí ànábì sàásálàm bó ti ṣe eléyìí ni ọ̀rọ̀ tí àáfà àgbà kan èyí tí ó ti fa ayé lẹ́nsìn ọlọ́wọ́ kí ó fọ̀run kẹ Salih ibn Uthaymin tó ní la anna at-taqyida bil adhkar al-warida ó ní kò sí tàbí ṣùgbọ́n ká dúró lórí àwọn àdúà tí a rí nínú súnà nabi sàlám òun ló dáa jù wa idha rafa al-insanu ra'sahu min ar-ruku'i falyaqul téèyàn bá gbórí sókè láti rùkú kó sọ wípé rabbana walakal hamd àbí allahumma rabbana walakal àbí allahumma rabbana lakal so tó bá ṣe léyìí ó ṣe ń tọ́wá nu wàlá yazid wà ṣukur kọ́ mọ̀ ṣe àlékún kan pé wà ṣukur ṣùgbọ́n tó bá ṣe hamdan kathiran tayyiban mubarakan fi a ó rí pé eléyìí náà wà nù sunna anabi sallallahu alayhi wa sallam eléyìí kò sí aburú nù ẹ̀ ṣùgbọ́n kọ́ mọ̀ ṣe tí ò wà nù sunna thumma dhakara sifatu arba'a ó wá sọ àwọn sífà mẹ́rin tí a kà fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lórí. ربنا ولك الحمد سورة عائشة صلى رسول الله صلى الله عليه وسلم في بيته وهو شاكٍ nínú àdísì tààkà ní ọ̀sẹ̀ tó kọjá ó wá nú ẹ̀ pé anẹ́bísà sẹ́lẹ̀m ó kírun nílé rẹ̀ wọ̀húwà ṣáàkìn ọ̀rẹ́ èyí pé anẹ́bísà sẹ́lẹ̀m ò gbádùn àfáà ni àìgbádùn yìí ó ní sábàbí ọwọ́ ni sábàbí ẹ̀ ni pé ó wá nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ tí Anas ibn Malik tó gbà wá wípé anna rasulallah sallallahu alayhi wa sallam rọ́kìbà farasan fasúrì àán wípé anabi sallallahu alayhi wa sallam ó gun wá kọ́ pé yóò ṣubú lórí ẹṣin náà lọ́wọ́ ṣubú fàṣújà shaqqa al wọ́n ní ní ẹgbẹ́ agbọ̀n ọ̀tún ọwọ́ rẹ̀ àti ẹsẹ̀ lọ abo fasọ́lá sọ̀lẹ́tẹ́n mina sọ̀lẹ́wàtí wà wúwa qa'id ló wá kí àwọn àrùn kan ó wà ń jòkó fasọ̀lẹ́yìn wọ̀rọ̀ àwọn qu'uda làwọn náà bá jòkó a fi imam kalẹ̀ torí kalẹ̀ kọ́ ìṣe rẹ̀ ni wa idha salla qa'iman fa sallu qiyama tí imam bá kírun ní dùó ẹ̀yin náà kírun ní dùó wa idha salla jalisan fa sallu julusan tó bá kírun ní jòkó ẹ̀yin gbogbo yín ẹ kírun lẹ́yìn rẹ̀ ní jòkó so eré fi hàn pé ìdí tí ànábì fi kírun ní ìjòkó ni pé ó ṣubú lórí ẹṣin eléyìí lọ́fà tí ò fi lè dúó kírun now àdífi èyí tí a ó kà nísìn òun náà wá láti ìtẹ̀lé imam ni òun ni àdísì 79 níbi òǹkà ti tẹ̀mí ń bí àdísì abdullah ibn yazid al-khizmi al-ansari <coughs> قال حدثني البراء وهو غير كذوب قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قال سمع الله لمن حمده لم يحن أحد منا ظهره حتى يقع رسول الله صلى الله عليه وسلم ساجدا ثم نقع سجودا بعده حديثي أفاق بولاتي ودو عبد الله أما يزيد العظمي ará Madina ó ní Al-Barra ibn Azib ọlọ́run ọba kó yọ́nú sí ohun tó àwọn àti bàbá ẹ̀ gbogbo wọn méjèèjì sàábí ànẹ́bì ní sallallahu alayhi wa sallam ó ní ó fún mi ròyìn wa huwa ghayru kadhubin òun sì ní kìí ṣe òpùrọ́ qala ó sọ wípé kánà rasulullah sallallahu alayhi wa sallam idha qala sami allahu liman hamida ó ní ní ìgbà tí anabi sallam tó bá sọ wípé sami allahu liman hamida lam yahni ahadun minna kò sẹ́ni kankan tí ó bẹ̀rẹ̀ nù wa èyí pé tí anabi bá ní sami allahu liman hamida kò sí ẹni kankan tí ó tí ó tí ó tí ó bẹ tàbí tí ó dìde nínú wa kò sẹ́ni kankan tí ó gbé àyà rẹ̀ sókè nù wá hatta yaqa rasulullah sallallahu alaihi wa sallam sajidan títí tí anabi sallallahu alaihi wa sallam tí ó fi bẹ̀rẹ̀ láti lọ ṣe sùjádà thumma naqa'a sujudan ba'dahu làwọn náà bá ṣe sùjádà lẹ́yìn rẹ̀ bóyá o lè rúwa lójú ohun tí ó ń sọ bí wọ́n ní lẹ́yìn ìgbà tí anabi sallallahu tó bá sọ ipe sami Allahu liman hamida tó dúdú ó dúró táwa náà sì ti wà ní ìdúró kò sí ẹnì kankan tí ó bẹ̀rẹ̀ láti lọ ṣe sùjádà àfi tí a bá rí pé anamsa asalan ti ṣe sùjádà rẹ̀ báyìí so eléyìí fi hàn pé tí anamsa asalan tó bá wà ní rùkú tó bá ṣe sẹ́mi Allahu liman hamida ẹnì kankan ò ní dìde àfìgbà tí wọ́n bá mọ̀ dájú pé anabi sàlám ti wà ní ìdúró bákan náà tí ó bá fẹ́ lọ sí orí sujud ẹnìkankan ò ní múra àti lọ àgbà tó ń bá rí pé anabi sàlám ó ti wà nínú sujud so àdìfì yìí òun náà fi rinlẹ̀ wípé ìmáàmù àmọ́ ń tẹ̀lé ni àìṣiṣẹ́ déédé pẹ̀lú ìmáàmù a kì í síwájú ìmáàmù ṣiṣẹ́ àmọ́ ń ṣe lẹ́yìn ìgbà tí ìmáàmù bá ṣe tiẹ̀ ni ọ̀rọ̀ tí ó sún àdìsí pé wàhúwà ghayru kadhubin ipe lágbájá ó fún mi ń ròyìn kìí sì sòpùrọ́ ọ̀rọ̀ yìí wọ́n ní kí ni ohun tí a gbàlérò lórí ẹ̀ àbí pàápàá jùlọ tàlẹ́ntì ó sọ̀rọ̀ wọ̀húwa gairu kadhubin tàlẹ́ntì agbàlérò ṣé albarra ibn azib tó jẹ́ sàábẹ́ anabi ó ní wọ́n sọ pé kìí ṣe òpùrọ́ ni àbí bó tilẹ̀ jẹ́ pé àwọn méjèèjì tí wọ́n gba ọ̀rọ̀ náà wá gbogbo wọn pátá sàábì ànábì ní sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tó fi hàn ní pé arákùnrin ìgbẹ̀yìn albarra ibn azib òun lọ sọ̀rọ̀ yẹn wípé òun ni wọ́n sọ wípé kìí ṣe òpùrọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ pé kìí ṣe òpùrọ́ ìkíni tí àgbàlérò ṣé a fi ṣe àfọ̀mọ́ rẹ̀ ní àbí a fi kín lẹ́yìn pé Ah, olódodo èèyàn ni àwọn àfáà ní irú ọ̀rọ̀ báyìí ó wá láyè tó pọ̀ nínú súnà anabi sàlám láti ọ̀dọ̀ àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam wọ́n ní máa wọ́n máa ń sọ láti fi kí ọ̀rọ̀ wọn lẹ́yìn ni kéèyàn ó fi má rò pé bóyá ọ̀rọ̀ yún kèé sí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ irọ́ ni bẹ̀t kí ṣe pé bóyá wọ́n ń ṣe iyèméjì lórí ẹni tí ó gba àdíìsì náà wá pátápátá àwọn sàábẹ́ anabi sàlá sàlám kò sókùrọ̀ nù wọn bẹ́ẹ̀ sì ni wọ́n ń ṣe èméjì nínú wọn pé bọ́yá ẹni lágbájá yóò purọ́ mọ́ anabi sallallahu alayhi wa sallam irú rẹ̀ ó ní ètò wá láti ọ̀dọ̀ ali ibn abi talib ó ní kuntu rajulan idha sami'tu rasulallahi sallallahu hadithan tí n bá gbọ́ àdíìfì kan láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam nafa'ani Allahu minhu bima sha'a an yanfa'ani ọlọ́run bá yóò fún mi ní àǹfààní láti fi ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe gbàlérò wa idha haddathani ahadun min ashabihi istahlaftuhu tí ẹlòmíì nínú sàábì anabi sallam tó bá fún mi níròyìn màá ní ó búra tẹ́gbọ́rọ̀ yìí pé tí ẹlòmíì tó bá fún mi ní ìròyìn pé anabi sàlám sọ báyìí màá sọ pé búra ipò gbọ́ anabi sàlám sọ báyìí ó ní wa idha halafa tí ó bá búra sadaqtu màá gbàgbọ́ ó wá ní qala haddathani abubakar siddiq wa sadaqa abubakar siddiq ó ní abubakar siddiq ó fún mi ní ìròyìn abubakar siddiq sì ní olódodo ni. Siddiq, eléyìí náà ó wà nù àwọn àdíìsì tí àwọn afá máa ń lò láti fi ṣe rọ́dì fáwọn àwọn ṣíà tí wọ́n rò pé bóyá àìṣedéédé àìrẹ́ ọ wà láàrin àwọn sàábẹ́ anẹ́bísà sálàm pẹ̀lú Sayyidina Ali òun ló ní tẹ́lòmíì tó fún mi tó bá fún mi ròyìn kankan màá ní ó búra tó bá búra màá gbàgbọ́ ṣùgbọ́n Sayyidina Abubakar ó fún mi ń ròyìn nípa ànẹ́bísà sálà mọ́gbà ànẹ́bísà mọ́gbà Sayyid Abubakar gbọ́ torí pólódodo ni so wọ́n ní ọ̀rọ̀ yìí kìí ṣe pé báyà wọ́n fi ń já àwọn yòókù nírọ́ ṣùgbọ́n láti láti máa jọ pé gbogbo ọ̀rọ̀ pátá lèèyàn náà máa gbé pé ànábì sọ ànábì sọ tá a bá lorú ẹ̀ lónìí èèyàn ó sì ṣẹ̀ṣe ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n sọ pé ànábì wí ànábì wí tí ànábì ò sì wí so kì í wá ṣe pé bóyá ó ń já àwọn yòókù náà nírọ́ torí láti fi rinlẹ̀ anabi eh, Ibrahim òun náà ṣerú rẹ̀ fún ọlọ́run ọba nígbà tó lọ ní mo èmi ó gbókù dìde lọ́wọ́ ni fi hàn mí àríní kaifa tuhil mauta fi hàn mí bóò ló ṣe gbókù dìde awalam tu'min ọ gbàgbọ́ ni ó ní àà liyatmainu torí kí ẹ̀mí mi kó tún lè fi rinlẹ̀ dáadáa kì í ṣe pé ìgbàgbọ́ mo rò póyé wa so eléyìí ó ní àràyé tó wá lórí pé wàhúwá ghayru kadhimun kadhubin kìí ṣe òpùrọ́ ní riwaya mi ó ní kunna nusalli khalfa nabi sallallahu alayhi wa sallam fa idha qala sami allahu liman لم يحن أحد منا ظهره حتى يضع النبي صلى الله عليه وسلم جبهته على الأرض ipe tí a bá ń kírun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó bá ṣe sẹ́mi Allahu liman hamida tán tá a dìde dúró kò sí ẹnì kankan tí ó tí ó tí ó tí ó tí ó kúnlẹ̀ a bá rí i anabi sallam ti forí kanlẹ̀ àgbà tí a bá rí pé anabi sàásánà mo ti fi orí rẹ̀ kalẹ̀ báyìí kó tó di pé àwa náà lọ sí sujud bákan náà tún wá nù àdífì nínú muslim wípé kánú yusalluna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam àwọn sàábí ànábì sàásánà wọ́n jẹ́ ni pé tó máa ń kírun pẹ̀lú ànábì fa idha raka'a raka'u lẹ́yìn ìgbà tí ànábì sàásánà bá ṣe rùkú tán làwọn náà tó ṣe وإذا رفع رأسه من الركوع فقال سمع الله لمن حمده lẹ́yìn ìgbà tó bá gbórí rẹ̀ sókè láti rùkú tó ṣe sami Allahu liman hamida lam nazal qiyaman hatta narahu qad wada'a jabhatahu fil ard a ní kú ò ní dúró a sì wà ń dúró títí a fi rí i pé anabi sàlám ó ti fi orí rẹ̀ kanlẹ̀ lẹ́yìn náà thumma natbi'uhu lẹ́yìn náà làwa náà ṣẹ̀ṣẹ̀ wà tó tẹ̀lé so gbogbo eléyìí ó fi hàn pé wọ́n máa ń tẹ̀lé ànẹ́bísà àṣálẹ̀ lẹ́yìn ìgbà tí ó bá ṣiṣẹ́ ni bá náà sì làwa náà ló yẹ ká máa tẹ̀lé imam ká máa ṣáájú imam láti ṣiṣẹ́ a gbọ́ àti kà á sẹ́yìn pé gbogbo ẹnikẹ́ni tí máa ń gbórí sókè síwájú imam ṣé kó bẹ̀rù kí ọlọ́run má sọ súra rẹ̀ di súra kẹ́tẹ́kẹ́tẹ́ àbí kó sọ àwọ̀ rẹ̀ di àwọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́yìn tó fi hàn pé ìbanilẹ́rù ni ohun tí èèyàn sì ṣe kìí ṣe tó dáa. Now, lẹ́yìn náà àdíìsí ó fi hàn pé annalmamuma la yashra'u fi rukun hatta yanqati sawta al-imam ńgbà tí wọ́n ní ó dìgbà tí àwọn bá rí ànábì sàlám tó ṣe iṣẹ́ kan káwọn tó ṣe ẹni tó bá wà lẹ́yìn tí ó sì máa rí ànábì nǹkan èyí ń fi hàn pé ibi tí wọ́n ti máa mọ̀ dájú pé ànábì sàlám ti ṣiṣẹ́ ó ní láti bí ohun rẹ̀ tí ohun rẹ̀ tó bá ti gé lẹ́yìn ìgbà tó bá ní sami Allahu liman hamida yóò dìde pẹ̀lú sami Allahu liman hamida ni yóò wá parí ẹ̀ lórí ìdúró lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n ti mọ̀ pé anabi sàlám ó ti dúró kò dàbí àwa tá a bá ti ń bọ̀ sí báyìí àwọn náà dìde pẹ̀lú imam ni so lẹ́yìn ìgbà tí ohun rẹ̀ bá ti gé wọ́n ti mọ̀ pé anabi sàlám ti wà ní ìdúró bákan náà tí ó bá lọ sí sujud yóò lọ pẹ̀lú allahu akbar yóò wá parí allahu akbar rẹ̀ sí. Si, orí sujud so eléyìí fi hàn pé ohun tó dáa jù náà ni wọ́n ṣiṣẹ́ lẹ́yìn ìgbà tí imam bá ṣiṣẹ́ eléyìí ni èèyàn tẹ̀lé imam bákan náà àdìsí eighty torí pé ìtumọ̀ wọn náà kan náà pẹ̀lú tí a ti kọjá òun náà ni ana abi hurairata anhu anna rasulallah sallallahu alayhi wa sallam qala. إذا أمن الإمام فأمنوا فإن من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه إذا أمن الإمام ipe anabi sallallahu alaihi wasallam ní tí imam tó bá ṣe ta'min ta'min yẹ ó ní kó sọ pé wala dallin lẹ́yìn ìgbà tó bá ṣe ghayrul maghdubi waladdallin fa aminu ẹsẹ̀ àmì fa innahu man wafaqa ta'minu ta'minu al-malaika gbogbo ẹnikẹ́ni tí àmì títí ẹ̀ tó bá ṣe déédé gbẹ́ngbà tí àwọn màláíkà náà ṣe àmì sí súratul fatiha ghufira lahu ma taqaddama min dhanbi forí ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti ṣẹ̀ kọjá a fi jìn àkọ́kọ́ nú ẹ̀ pé a ó rí pé ọ̀nà tí ọlọ́run ọba tó sílẹ̀ láti máa fi orí ẹ̀ṣẹ̀ àwa mùsùlùmí tó láti máa fi jìn ọ̀run náà pọ̀ mélòó la ti kà ń nù rún ní ìsìn a sì ti kà lẹ́yìn pé ẹnikẹ́ni tí ọba kírun tó bá ṣàlùwàlá tó ṣe àlùwàlá rẹ̀ dáadáa tó ń bọ̀ wá sí mọ́ṣáláṣí gbogbo ntọ́ba tẹ̀ a máa pa àṣìṣe rẹ̀ rẹ́ a sì máa kọ́ ládàá fún un so a rí pé ọ̀nà tí Ọlọ́run bá tó máa fi borí ẹ̀ṣẹ̀ àwọn mùsùlùmí jìn wá ọ̀nà náà pọ̀ àwọn masáyì tó wà nù àdísì ni pé ọ̀rọ̀ Ànábì tó ní ìdá amànà ìdá amànà eléyìí pé àwọn ẹlòmíì bọ́yá irun tí wọ́n gbọ́ ni tí wọ́n bá tí wọ́n bá ṣe àmì wọ́n ni àmì àṣẹlélẹ́ẹ̀kọ́ gbọ́dọ̀ sí ṣádà lórí mím torí pé tí a bá fi sádà lórí mim ìtumọ̀ ti yàtọ̀ amin ó ní kéèyàn ó gbèrò àti lọ síbì kan ṣùgbọ́n amin ó ní pé ọlọ́run ọba gba àdúrà wa a ó rí i pé nígbà chẹ́ǹjì mímu yẹn a ti bà ìtumọ̀ jẹ́ torí pé amín ọlọ́ni wàlà amín albayt alharam àwọn tí wọ́n rokan àti lọ sí ilé ọlọ́run ọba so bákan náà orí amín ìtumọ̀ rẹ̀ ni pé allahumma stajib wọ́n ọlọ́run ọba gba àdúrà wa torí pé súratul fatiha àdúà ló kójọ ọwọ́ nù àdìsí anabi sallallahu alayhi wa sallam tó wà nù sahih muslim abu huraira ọlọ́wọ́n bá kó yọnu sí ó ní anabi sallallahu alayhi wa sallam sọ wípé ọlọ́run ọba ń sọ wípé qasamtu salata bayni wa bayna abdi nisfayn irun tí ẹrú mi tó máa ń kí mo pín irun náà sí méjì òun nídajì èmi náà ní ìdajì ó ní pé anábì ni wàlẹ̀ abdi masal ọlọ́run ọba ní ẹrú mi ó ní gbogbo tó bá bẹ̀ mí nù irun náà gbogbo ẹ̀ ni màá fún un nígbàtí ẹrú bá sọ wípé alhamdulillahi rabbil alamin ọpẹ́ dúdú tí ọlọ́run ọba ní ọba ọba tó ṣe ẹ̀dá qala Allahu ta'ala hamadani abdi ọlọ́run sọ wípé ẹrú mi ti dúpẹ́ fún mi. وإذا قال الرحمن الرحيم nígbà tó bá sọ wípé arrahman rahim ọlọ́run ọba ó ní afna alayya abdi ẹrú mi ti yìn mí nígbà tó bá sọ wípé maliki yawmiddin ọlọ́run ọba ó ní majadani abdi ẹrú mi gbé mi ga ó gbé mi ga ó ṣe àpọ́nlé mi nígbà tó bá sọ wípé iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́run ọba ó ní hadha bayni wa bayna abdi eléyìí àdéhùn ni láàrin mi àti ẹrú mi nígbà tí ẹrú bá sọ wípé iyyaka na'budu ìwọ nìkan ni a ó jọ́sìn fún wa iyyaka nasta'in ìwọ nìkan la sì wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọba ní eléyìí láàrin èmi àti ẹrú mi ni nígbàtí wàlí abdi máa sa'ala gbogbo tẹ́rù mi bá bẹ̀ mí níìsín gbogbo ẹ̀ níìsín fún un nígbà tó wá sọ wípé ihdina siratal mustaqim tó wá sọ́nà ọ̀nà tọ́tọ́ siratal ladina an'amta alayhim ọ̀nà àwọn tí o yọ́nú sí tó sì fún ní ìdẹ̀ra ghayril magdubi alayhim kìí ṣe ọ̀nà àwọn tó bínú sí wàlà bọ́ọ̀lì kìí sì ṣe àwọn ọ̀nà ẹni àánú ọlọ́run ní wàlẹ̀ abdi mẹ́sà àlẹ́ gbogbo tí ẹrú mi bẹ̀ mí bí gbogbo ẹ̀ ní ń ṣe fún un ìdínú tó fi tọ́súnà láti ti káwa náà ká ṣe àmín torí pé wọ́n ní àwọn màláìka ọlọ́run ọba àwọn náà máa ń ṣe àmín lẹ́yìn ìgbà tá a bá ka suratul fatiha tán ìdínú tí a fi ní pé tí àmín tiwa tó bá ṣe déédé pẹ̀lú ìgbà táwọn màláíkà náà ṣe ti wọn ọlọ́wọ́ bá ó forí jìn ẹni tó ṣe àmì náà a sì mọ̀ dájú pé àwọn màláíkà ò ní ṣe àmì àgbà tí imam bá ka kéwu tiẹ̀ tán so gbogbo ẹni ó bá ṣe tiẹ̀ síwájú kí imam tó ka eh, kéwu tiẹ̀ tán kò ní ṣe déédé ti màláíkà. Naam eléyìí jẹ́ báyìí àwọn afáà ní ọ̀rọ̀ àmín wọ́n ní ó tún ní ìtumọ̀ míì ó ní pé gbogbo ẹni tí ń bá ń ṣe àmín lórí àdúà gẹ́gẹ́ bí ẹni tó ṣe àdúà náà ni òun náà bí ìgbà tó yẹ pé òun náà tún rawọ́ sókè ìwọ pé ìwọ ọlọ́run ọba ò gbogbo ohun tí lágbájá tó bẹ̀ ọ́ gbogbo ẹ̀lẹ́mí náà bẹ̀ ọ́ wọ́n ní ẹ̀rí eléyìí ni pé ọ̀rọ̀ anabi musa alayhi salatu wa salam tó ní ìwọ ọlọ́run ọba o innaka àtẹ́ta fir'auna wa malahu zinatan wa amwalan ìwọ ló fún fir'auna àtẹ àwọn ẹrúgbé rẹ̀ ìwọ ló fún wọn lówó àti ọ̀ṣọ́ ilé ayé ní ilé ayé ń bí ìwọ ọlọ́run ọba fífún wọn tó fún wọn ní nǹkan ilé yóò dílù ànsẹ̀bílì wọ́n ń sádi ọ̀nà ọwọ́ ọlọ́run ọba ni wọn ò jẹ́ káwọn ẹrú rẹ̀ kún sí lọ́run torí agbára tó fún wọn rọ́bẹ̀nà itmis ala amualihim wọ ọlọ́run ọba pa dúkìá wọn rẹ́ washdud ala qulubihim jẹ́ kí ọkàn wọn alwakt jẹ́ kí ọkàn wọn kó fún pọ̀pọ̀ kí wọ́n má rí àlàáfíà kankan fala yu'minun hatta yarawu al-adhab wọn ò ní wọn ò ní gbàgbọ́ àfìgbà tí wọ́n bá rí ìjìyà ọlọ́run ọba wọ́n ní ni ọlọ́run bá sọ pé qala qad ujibat da'awatukuma àti gbàdúrà ẹ̀yin méjèèjì ẹnìkan ló sì sàdúà anabi musa ló sàdúà ṣùgbọ́n gbàtọ́ yẹ pé harun nígbà tó ń ṣe àdúà yẹn àrùn ló ń sọ wípé amin lọ́lọ́run fi sọ wípé qad ujibat da'awatukuma àti gba àdúrà ẹ̀yin méjèèjì so eléyìí fi hàn pé ẹ̀ntí téèyàn bá ń ṣe àdúrà táwa yòókù ń ṣe àmín ohun tí ń wí làwa náà ń wí so ẹni tí wọ́n fi síwájú kó ṣe àdúrà táwọn yòókù ń ṣe àmín kó bẹ̀rù Ọlọ́run níbi tí ń béèrè kọjá ń tọ́ yẹ pé n tí ó ṣe gbogbo àwọn èèyàn láǹfààní pátá òní ó béèrè kìí ṣe n tí ó ṣe òun láǹfààní nìkan ìdínú tó fi jẹ́ pé àwọn àdúrà tó dáa jù ó ní àdúrà tí ó kó gbogbo oore pọ̀ ìwọ ọlọmọ tí ń dọ̀ láàmú nígbà tó wá ń ṣàdúrà táwọn èèyàn ń sàmí tó wá ń pè wọ ọlọ́run fún mi níyàwó ìyàwó pupa ìyàwó dúdú <laughs> àwọn tí wọ́n ṣe àbí kì í ṣe tọ́dà wọn láàbí rò ẹlòmíì gan báyà kò rí jẹjẹ ńlé rẹ̀ tí wọ́n lọ́wọ́ tí wọ́n ń bẹ ọlọ́run lórí ìyàwó pupa so ìdí inú tó fi yẹ pé ẹni tí ń bá ń ṣe àdúrà gbogbo tí ń wí bí gbàtọ́ pé àwọn tí tí àwọn ìyókù ń ṣe àmì bí gbàtọ́ pé àwọn náà ń sọ fọ́lọ̀ ni so kọ́ sọ fọ́lọ̀ ohun tí ó kó gbogbo àwọn èèyàn papọ̀ lóore Ah, wọ́n ní àsìkò ti tó a ó dá ìdánilẹ́kọ̀ọ́ dúró báyìí tá a sọ tó ṣe déédéé ọlọ́run bá kó fún wa ládẹ́ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kí ó forí ẹ̀ṣẹ̀ ọ̀jẹ̀ wọn assalamu alaikum. Eh, ọ̀dà pé ohun tí wọ́n kọ́kọ́ gbọ́ lòdì sí ìlànà. lórí ṣe á ní. náà. lẹ́yìn àbá ah, àti àti àkọ́kọ́ ìjẹ́ ṣiṣẹ́ àbí súnà ni àbí fọ́tọ̀ ni àbí báwo téèyàn bá ṣe séèyàn nínú àbí kò nínú. ok ṣíṣe àmì nínú ìdájọ́ rẹ̀ súnà ni kìí ṣe wájib bó tilẹ̀ jẹ́ pé òfin ló wá lórí ẹ̀ ìdá ammanal imam fa aminu tí imam bá ṣe àmì ẹ̀yin náà ṣe àmì àwọn àfáà ni súnà ni ìdí ni pé wọ́n ní ẹni ọba ṣe títí ẹ̀ tó wá ṣe déédé pẹ̀lú àwọn màláíkà wọ́n forí jìn ẹni tí ọba ṣe ń kọ́ àwọn àfáà ni kò sí aburú nù ẹ̀ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ fílẹ̀ torí pé òun kọ súnà Ànábì sallallahu alaihi wasallam so ṣíṣe aminu lẹ́yìn fatia ohun tó dáa ni ohun tó dáa pọ̀ ni torí pé èèyàn bẹ lọ́hùn pẹ̀lú tí imam náà bẹ lọ́hùn pẹ̀lú ẹ̀ torí àwọn àdúrà ti mẹ́nu suratul fatia tó jẹ́ kí suratul fatia kó ní ọlá tó pọ̀ léè lè kà so èèyàn ti pa àdánù ẹ̀ láìṣe àmín so kò sì dákẹ́ òun máa fi rú àwọn nǹkan báwọn sílẹ̀ láti má ṣe pa àdánù rẹ̀ so eléyìí ni ẹ̀ bẹ̀tì kì í ṣe pé ẹni tí ò bá ṣe àmín kò ní òun ó ní òun náà alexander ok. ìbéèrè mi nípa lórí àbíṣẹ́wà kàwé ẹ̀ka sí oyè. ó sin náà. aláwọ̀ kan náà fẹ́ mọ̀ sí irun ọ̀rẹ́ yẹn ní náfìlà tó fi sí aláàbò náà àmì ẹlẹ́ẹ̀kejì tí ó rú dúpẹ́ tó dúpẹ́ lórí òun lẹ́yìn bá sí lẹ́gbẹ̀ẹ́ sórí òun rẹ̀ tí ẹ̀ lè dúpẹ́ lórí táwọn ọmọ ìlú ìjọba aláàbò bẹ́ẹ̀ àmì ìbéèrè ní ẹlẹ́ẹ̀kẹta ti pé ó ní àwọn ìmọ̀ ìlú lẹ́gbẹ̀ẹ́ bá ṣe áwé lórí òun tọ́ sí àwọn ọmọ náà sai a wanda wasu su nemo sai an bi ce dan ne su kawo ba da za su ci wọn àbí owó wọn lọ́dọ̀ sí mama. now gbogbo àwọn ìbéèrè yìí bó tilẹ̀ jẹ́ pé àwọn míì nú ẹ̀ yóò wà nínú àlàyé wa torí pé orí orí yẹn náà ni a ti dá ìdánilẹ́kọ̀ọ́ dúró ṣùgbọ́n ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè tó tó dáa ni ìbéèrè tó ṣe pàtàkì ni ó ní pé um, kí ni a pè náà náà mẹ́ni ó sin náà àwọn afá sọ̀rọ̀ lórí àdífì yìí wípé arákùnrin náà ó sin lórí irun ó wá ṣe alhamdulillah wọ́n ní kò sáburú nú ẹ̀ tí ẹni tó sin tó bá ṣe alhamdulillah lórí irun torí pé irun adhkar ni ẹni pé ìrántí ọlọ́run ọba ni ṣíṣe alhamdulillah náà ìrántí ọlọ́run ọba ni ohun tá a kọ̀ òun ni kéèyàn sọ ọ̀rọ̀ míì nínú irun tí kí ọjọ́ mọ́ ìrántí ọlọ́run ọba ìdínú tí anabi sàlọ sálàm tí ò fi bàjá pé èéṣe tó fi sọnù irun ọkàn béèrè ló ọkàn sọ̀rọ̀ lórí kẹ́límà tó sọ ìtí tóbi kẹ́límà náà ṣùgbọ́n àwọn afá ni ohun tó dáa jù ni pé lórí irun ọ̀ranyàn èyàn ò gbọ́dọ̀ ṣe irú ẹ̀ ṣùgbọ́n àwọn náà sọ pé téèyàn bá ṣe kò sí ohun tó mú irun èèyàn so automatically ti àwọn àgbọ́yé wọn ó fẹ́ kú sí déédéé pé kò sí tó burú ṣé ẹni ó ṣe ámì tó ṣe tó sí nù ṣé àwa tá àwa nù ra yarhamukallah tá a kírun ká sọ pé yarhamukallah wọn lélẹyìn pẹ́ẹ̀pẹ́ẹ̀ kò tiẹ̀ gbọ́dọ̀ wáyé eléyìí ò gbọ́dọ̀ wálé torí pé yarhamukallahu kò jọ mọ́ ìrun pẹ́ẹ́pẹ́ kò sì jọ mọ́ àdìkà à ń ṣàdúrà fún yẹn ni kì í pé à ń yin ọlọ́run ọba ṣùgbọ́n alhamdulillah ẹ̀yin ọlọ́run ọba ni so eléyìí nǹkan kan tó jọ mọ́ yẹn ni kì í ṣe tó jọ mọ́ ọba so mo rò pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ṣe wá ní sókínù imam yóò ṣe àmín gẹ́gẹ́ bí bá ti wá kà sí iwájú pé imam ó máa ń ṣe àmín àwọn máàmú náà máa ń ṣe àmín ṣùgbọ́n ṣé ó dìgbà tí imam bá ṣe tiẹ̀ tán káwo tó ṣe tiwa àwọn àfáà míì ni kò sí tó so imam àti máàmú papọ̀ níbi àmín torí pé òfin yẹn òfin tó kó gbogbo wọn pọ̀ ni pé ńgbà tí imam bá ka ghayril magdubi wala ddallin faqulu àmín ẹ sọ wípé àmín imam náà òun náà wà nù sísọ àmín torí pé wọ́n ní anabi sàlám tó bá ṣe ghayril magdubi wala ddalin òun náà máa ń ṣe àmín. so imam lè ṣe àwọn tí wọ́n wà ní ẹ̀yìn imam náà ó ṣe àwọn míì wọ́n ní àti tẹ̀lé imam torí pé a ní afa imam kalẹ̀ torí pé láti tẹ̀lé ni wọ́n ní ó yẹ kó pé lẹ́yìn ìgbà tí imam bá ṣe àmín tán làwọn náà ti wá ṣe àmín àwọn èèyàn náà ó dàbí pé wọ́n fẹ́ fi ara nira wọn nítorí pé àwọn tí wọ́n ń ṣe mo ti kírun lẹ́yìn wọn rí so bó bá ní ṣe ghayrul maghdubi waladdallin àmín so that yóò fi fún àwọn tán wà lẹ́yìn rẹ̀ ní ààyè àti ṣe àmín torí pé òun ló síwájú wọn so there is kò sí tí ó mú eh, wàhálà ilé wa wọ́n lè jọ ṣe papọ̀ kò sí aburú nù ẹ̀ so gẹ́gẹ́ bí eléyẹn ṣe wá nìyẹn. naam ẹni ó sín tí èsè orí irun ṣé òun náà lè sọ pé alhamdulillah ah, hamdan kathiran tayyiban mubarakan fi mubarakan alayhi kama yuhibbu rabbuna wa yarda òun náà lè wí kò sáburú nù torí pé eléyìí ó ti di iqrar láti ọ̀dọ̀ anabi sàlám tó ó ti di sunna àtẹkìrìrì sunna tí anabi sàlám tó fi ẹsẹ̀ rẹ̀ rìn rẹ̀ torí pé ń tá ń pè sunna náà ni ọ̀rọ̀ anabi àti iṣẹ́ rẹ̀ àti tí wọ́n ṣe ń wájú ẹ̀ tí ò tí ò tí ò kọ́ fún wọn torí pé anabi sàlám ó ní ẹni tí ń ṣòfin so téèyàn bá ṣe nǹkan wájú ẹ̀ tó dáa lórí àjẹpé nǹkan náà dáa anabi ò dáa lórí àìdáa. نعم والله أعلم عليك السلام عفوا أنا أقول بابا يسواجه كما سيوجوز عجو نعم نعم One minute, eléyìí kì í ṣe tí ó dáa torí pé gẹ́gẹ́ bí a ṣe wá kà ó ní pé ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ní fayida sajada fasjudu wayida rọfa'a farfa'u wọ́n ní fa ó ní thumma lẹ́yìn náà so lẹ́yìn náà sì ni kọjọ́ mọ́ kí èèyàn ṣe nǹkan tẹ ìwọ́ta ní ó lẹ́yìn rẹ̀ kó wá tó àsìkò tó pẹ́ kó tó di pọ̀ tẹ̀lé ilé kò sí àtẹ̀lé ìtẹ̀lé ń bẹ̀ so a ti sọ̀rọ̀ lórí eléyìí pé àwọn tí wọ́n ń tẹ̀lé imam wọ́n pín sọ́nà mẹ́ta àbí ọ̀nà mẹ́rin àwọn tí wọ́n ń síwájú imam wà àwọn tí wọ́n ń ṣiṣẹ́ papọ̀ mọ́ imam wọn wà àwọn tí wọ́n máa ń ṣiṣẹ́ lẹ́yìn ìgbà tí imam bá ti ṣe tiẹ̀ tán débi pé nígbà míì gan yóò ti bọ́ sínú rúkùnù míì àwọn náà wà so àwọn alákọ̀ọ́kọ́ àti kẹ́yìn wọn ọ̀dà pẹ́ẹ́pẹ́ẹ́ ẹni tí ń ṣe síwájú imam àti ẹni tí ń fiṣẹ́ sílẹ̀ lẹ́yìn ìgbà tí imam bá ti fẹ́ múra àti lọ sí rúkùnù mi ìgbà náà ni ó ṣe wá gbéra láti títí ẹ̀ náà kò ṣe dáa so kì í ṣe tó dáa ni immediately tí imam bá ti ṣiṣẹ́ lẹ́yìn kéèyàn ó ṣe ṣùgbọ́n àdúà imam gan fún rẹ̀ kò ní àṣẹ àti ṣerú àdúà yóò tó bá fìlì pé yóò fi ara ni àwọn èèyàn nínú àwọn ìrun tá a máa ń kí fúnra wa ó láti lè ṣe àwọn nǹkan kan tó máa mú ni pẹ́ òun náà wà nù ohun tí a bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ so gbogbo ìgbà tá a máa ń kírun fáwọn èèyàn aláàní fi ara ni wọ́n pọ̀ jù so ìdínú tí imam náà fi ní pẹ́ lórí sùjádà láti máa ṣe àdúrà torí àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ àwọn àgbàlagbà ń bẹ nù wọn àwọn oníbùkátà ń bẹ nù wọn ẹlòmíì nílà lórí mi sẹ́nìkan ọ̀mọ́ wa níbi tó ti wà ń rùkún tó bá ilé pẹ́ ó lè ọlọ́lọ́mọ tí tó lè dá sí i la so kò sí àǹfààní pé ọ àmú wọn pẹ́ tí ọrùn ọmọ ro wọn ẹ̀nà no alexander ok ah ẹ̀mọ ẹ̀ẹ́dí pé mo ṣáájú ṣáájú o ẹ̀ẹ́dí ọba mọ rìlẹ́ṣà fáwọn ni torí pọ́ mọ ẹ̀yà rẹ̀ náà fi náà bismillah. ok. okay. Amin, ọ̀pọ̀ ọgbà ibi àti ń ṣe àmín ò ní ibi tí imam bá ti ń kéwú sókè so gbogbo àwọn nǹkan yẹn àánú ṣe ti wá sókè ni a kè sí wá sókè ni torí pé a kà í pé àwọn sàábì anabi sàlẹm wọ́n máa ń ṣe àmín yẹn débi pé àwọn gbọ́ ẹ̀kọ́ mọ́sálásí tí ó mi mọ́sálásí táwọn gbọ́ láti ta èyí fi hàn pé wọ́n máa ń ṣe sókè ni torí pé ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n bá ṣe lẹ́ẹ̀kan náà yóò wá dàbí pé èèyàn kan ló ṣe tí gbogbo tóun rẹ̀ gbàgbó everywhere so eléyìí fi hàn pé wọ́n máa ń gbóhùn sókè ṣe àmì ni now wa aleykum salaam oye afwan. Thank you kéèyàn ní sùúrù nípa ọkùnrin ìtọ́lẹ̀ ní àwọn ọ̀pọ̀ ọba àní àwọn ọmọ fòkè látàkùnlá tóbi máa ń fòkè. àwọn tí mo fẹ́ ní tí mo fẹ́ sọ lẹ́wọ̀n àkọ́kọ́ máa ń gbé yáàdùn gbégbé náà yẹn kẹrí ìṣẹ̀lẹ̀ yẹn kó ṣẹlẹ̀ sí ìná ọ̀rẹ́ ṣe ní bá ti wò débẹ̀ lórí pé ibi tí ìmáàmù ti ṣe àláwọ̀ ọ̀gbà tó ṣe gbòòrò ẹni mo ní mo bí àwọn ti dìde kí n tó máa tó pé ó ti dìde kí n tó máa tó ti ọ̀rẹ́ ti ó ti kà ó ti ó ti orí ẹ̀ ti wà á lẹ̀kùn rẹ̀ ni irú bẹ́ẹ̀ bá fi lẹ̀kùn rẹ̀ àkọ́kọ́ ni pé ṣe rí irú ìrun báyẹn ìrun kì í ṣe ìrun pẹ̀pẹ̀ torí pé àrẹ sàṣẹlẹm ó sì wà lọ́wọ́ ká máa kí irú ìrun báwọn so eyín tí mèmí á gbé yẹn nímọ̀ràn òun ni pé téèyàn bá kírun lórí lẹ́yìn imam tí kì í fara balẹ̀ ṣe gbogbo àwọn rúkúnù irun kéèyàn kú nù sanwó náà bí ó bá wọ̀ kó lọ sí mọ́sálásí mi láti lọ kírun torí pé irun ẹ̀ gan fúnra rẹ̀ is questionable torí pé àwọn rúkúnù irun kò pé òun gan fúnra rẹ̀ so kò sí irun yàtọ̀ sí àwọn arkanu irun gbogbo ìgbà tí o bá ti sí àrkánu èèyàn ò nírun so gbogbo bí imam tí o bá ní fi ara balẹ̀ èèyàn ò ní kírun lẹ́yìn rẹ̀ tó dáa jù nìyẹn tó àlèkùsà. imam kan máa ń ṣe bẹ́ẹ̀ jẹ́ pé ìlú rákà àbí rákà méjì àkọ́kọ́ wọ́n máa ń farabalẹ̀ kí ní wọ́n lè mọ̀ ṣe àwọn tó bá ti kórìí rákà kejì àgbẹ̀ yẹn méjì pẹ̀lú wọ́n máa ń wá àtọ̀ tí àwọn wá dé orí tí wọ́n ti fọ́lọ́ wọn ní láká méjì tọ́pọ̀ nípa ẹgbẹ́ àìlè ìmáàmù tó farabalẹ̀ kẹ́rùn tó wá dìde lẹ́gẹ̀ẹ́jì yẹn tó wá dé pé lórí pé ẹgbẹ́ farabalẹ̀ pé kó kó rúdú dáadáa wọ́n ti fẹ́ máa tẹ̀ kó wá dé kó wá fún fáfitì ẹgbẹ́ wẹ́kẹ́ tó mọ̀ ẹ ti ní ìsìn tẹ̀wé bọ́ọ̀lì ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ bá mi ṣe. wẹ́n sẹ́rí àkọ́kọ́ ni pé àsìgbọ́ oni oni wọ́n ṣe wọn ò gbọ́yé wọn ò gbàgbọ́yé ni irun rákà mẹ́rin ó tún máa ń yàtọ̀ nínú rákà méjì gbẹ̀yìn òní kéwú tí wọ́n ń ké nú ẹ̀ kìí ṣe rùkú àbí sùjádà àbí dídáde kó lórí rùkú gbogbo ẹ̀ pátá téèyàn ó fi parí irun bákan náà déédéé déédéé ló yẹ kó máa bọ́ sí. Si rùkú rẹ̀ àti ìdúró rẹ̀ sùjúdù rẹ̀ àti ìjókòó rẹ̀ pípẹ́ wọn ó yẹ kó wọ́n jẹ́ déédéé bákan náà téèyàn fi parí irun rẹ̀ ntí máa ń yàtọ̀ nínú ẹ̀ ni pé Raka méjì alákọ̀ọ́kọ́ aka fatia aka súra rákà méjì ìgbẹ̀yìn kò sí súra ntí kan máa yàtọ̀ nínú ẹ̀ ni so àwọn èèyàn wá ti wá lérò pé ńgbà tí ìmáàmù ti pẹ́ lórí ìdúró òun rákà méjì ìgbẹ̀yìn kásáré kì ni bẹ́ẹ̀ kọ́ àṣìṣe ni sòrò àwọn tó bá ń ṣe báyẹn is better kí n ò sọ fún wọn pé ah, ẹ̀sìn ò kọ́ wa báyìí o àṣìgbọ́ni lásán so wallahu alam ṣùgbọ́n tó bá di pé èèyàn bá ti kírun rákà méjì pẹ̀lú ẹ̀ tó sì kí dáadáa èèyàn gbìyànjú láti jẹ́ pé ó tẹ̀lé láti má láti má jẹ́ pé ó ti wọnú rúkùnù míì kó tó di pé èèyàn náà tẹ̀lé tí kì í bá ṣe pé àìfaraba yẹn bá wá kọjá àlà torí pé kò sí yàtọ̀ lórí rákà kejì mẹ́yìn àti rákà kejì ẹwájú bẹ́ẹ̀ bá kírun kọjá yẹn pé rákà ẹyọ kan ló kù lọ́wọ́ kí báṣubàṣu nǹkan ó ti bá ti iwájú jẹ́ kò sí yàtọ̀ nú ẹ̀ so tí kì í bá ṣe pé wá kọjá inú àlà tí ó fi táfi wò pé bóyá kò nírun èèyàn lè mú sùúrù láti kí pẹ̀lú ẹ̀ Allahu alam. Alexson. lórí ah, àdúrà àdúrà ṣe ìmọ̀ tẹ́wọ́ náà tẹ́wọ́ bá àdúrà. ọ̀nà tí anabi sàlẹ̀ máa ń gbà ṣe àdúrà pọ̀ ṣùgbọ́n lórí títẹ́wọ́ bẹ̀rẹ̀ kò sí àbúrú kéèyàn tẹ́wọ́ kò sí àbúrú nù bó láti so ká mọ́ fọlọ́ ọba ní tìjú <laughs> àbí bò ní bò so ká má jẹ kọ́lọ́ ọba tìjú kò sí ẹ̀rí lórí yẹn ọ̀nà tí ọlọ́run tí àwọn tí àníbísà sọ́lá máa ń gbà gbàdúrà ó pọ̀ omi gan ika ní ọ̀nà sókè báyìí tí ó sì gba gbogbo àdúrà tó bá gbà ó sì ń tẹ́wọ́ ó sì wà nínú àdíṣẹ́ pé wọ́n tẹ́wọ́ inú èyí tá a kà ní ìsìn náà ìtẹ́wọ́ wà nínú ẹ̀ wípé wọ́n tẹ́wọ́ ó gbàdúrà tó kò sábúrú ẹ̀ eléyìí nìkan ni ohun tí kò wà nínú súnà pé téèyàn bá gbàdúrà tán èèyàn láti fi bo gbogbo ara. bóyá tí wọ́n rò ní pé anabi sàlá ní gbogbo alẹ́ àwọn Hasan àti Hussein kó tó di pé wọ́n sùn yóò ka at-ta'awudh kul huwallahu ahad kul a'udhu birabbil falaq kul a'udhu birabbin nas yóò atú sí ọwọ́ rẹ̀ yóò fi pa wọ́n lára eléyìí yàtọ̀ wípé a fi àdúrà bọ́jú àwọn ẹlòmíì ò dúró lójú gan wọ́n fi pa gbogbo ara kò sí kò sí tó mẹ́lẹ́yìn wa kò sí àlàkà gbígbàdúrà àti fífipapara ṣùgbọ́n ìsọ́di tẹ́yà bá àwa àfi sọ nǹkan di so tẹ́yà bá fipá rẹ̀ kò sí aburú nù èyí eh, wallahu alam assalamu alaikum warahmatullah